السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدعوك فالله أبا عليكم إكي الله أولي أجنجة الله كما با النبوة محمد صلى الله عليه وسلم إليني تو التوحيد èyí tí àwọn jama masati Fatima ní òkú màálù ní ìlú lọrin tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abiola wọn bá ọba alikiola mọ́tàbà àtàn ní ẹ̀sán dáadáa àti gbogbo àwọn tí wọ́n ń lọ́wọ́ kún wọn bí ètò náà bí ó ṣe ń dé ti gbọ́ àwọn èèyàn gẹ́gẹ́ bí kókó ọ̀rọ̀ tí à ń bá lọ ọ̀rọ̀ nípa àwọn kan tá fi gbà pé agbà pé anabi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni àwọn kan tó gbọ́ pé sára wa láwọn kan mẹ́rin orí ẹlẹ́ẹ̀kẹrin náà láwà wala yu'badullahu illa bima shara'a gbogbo ẹ̀ tó bá gba anabi lójíṣẹ́ lóòótọ́ kò gbọ́dọ̀ mú ìjọsìn kan wá kóun fẹ́ fi wá ojú rí ọlọ́run àfi kó jẹ́ sí pé pẹ̀lú lànà tá anabi sallallahu alayhi tó bá là ni ẹni bá sin lọ́run pẹ̀lú ìlànà kan tó yàtọ̀ sí ìlànà tí ọlọ́run fi rán ànábì wa muhammad sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ bídíà ló sí wọn àti wá sàlàyé fún wa níjẹ́ ẹjọ́ pé kò sí bídíà tu hasana kullu bid'atin dalala gbogbo bídíà àánú òun náà ni ànábì sallallahu alaihi wasallam òun náà ni ó pè é oríṣiríṣi àwọn bídíà ló wá wà nínú àwọn bídíà tí ó wà tó gbajúmọ̀ pàtàkì jùlọ tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti rí sí òun ni kí èèyàn fi ìlú tó bá wà kó fi sílẹ̀ kó lóun fẹ́ lọ mú ìjọsìn kan òun lọ́wọ́ fẹ́ lọ sí náà ọba ní ìlú kan kó travel láti ìlú tó wà torí pé fẹ́ lọ sí náà ọba ní ìlú náà eléyìí náà bí dáa ni tabawo nísìnyí eléyìí kọ́ dáa ó ti gbajúmọ̀ láàrin àwọn tó jẹ́ mùsùlùmí gbogbo àwọn bídíà tí ò tiẹ̀ sí ń jọun hajju àwọn kan tó wà nù ṣẹ̀ríà àwọn ìbádà tá a máa ń kó ń lu wa tá ń lọ ṣe nítorí ẹ̀ ó náà ni kó jẹ́ hajju àbí kó jẹ́ ọmọrọ́ bẹ́ẹ̀ bá wá wo láwùjọ tá wà lónìí yìí kọ́dà àwọn èèyàn ń polo ẹja lọ́lú báyìí bọ́n sì ń polo hajj ni bọ́n sì ń polo hajj òun làwọn èèyàn ń polo rẹ̀ nísìnyí báyìí táwọn èèyàn àfa ò bá tètè dìde sírù nǹkan báyìí yóò padà wá ní agbá àwọn èèyàn òrùpa rẹ̀ sí lọ́wọ́ kí lẹ́ lọ sí ń bẹ̀ àmọ́ tá a lọ sí hajj náà máa ní pé tá a fi lọ sí hajj tá a lọ mọ́ká àrídẹ̀ẹ́lì lò fún dẹ̀ẹ́lì ló wà tó nínú àwọn orígun ìsìlámù wa ń lọ dẹ̀lú wà gbogbo ń tá máa ṣe níbẹ̀ ẹ̀rí wà fún wa nínú alukuhan àti sunna ní táwọn alálàájí ó máa ṣe wọ́n ṣe tawaf wọ́n ṣe àrọ̀fá wọ́n ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìlú tẹ́yìn ń lọ táwọn yẹn wá ń lọ lónìí táwọn yẹn ń lọ lónìí tẹ́lá wọn lọ sí lọ́wọ́n bá ń bẹ́ẹ̀ kí ni wọ́n lọ sí ń bẹ́ẹ̀ eléyìí wò sínú ẹ̀sìn lára àwọn bídíà ni kò sí bídíà kan tó dájẹ̀ mọ́ tó dá Nábì sallallahu gbogbo bídíà pátápátá ànù ni o kò sí bídíà kan tí ó dáa gbogbo bídíà sẹ́yà ni bákan náà lára àwọn bídíà tó tún gbajúmọ̀ láwùjọ wáyà yìí òun náà ni bídíà kéèyàn lẹ́yìn sọjọ́ bí anabi sallallahu alayhi wa sallam ìsọjọ́ bí anabi sallallahu alayhi wa sallam kò sínú ẹ̀sìn yìí kódà anabi sallallahu alayhi wa sallam kò sọ ọ́ rí pé ẹ̀sọjọ́ bí mi àwọn sọ̀hábà àwọn náà sọjọ́ bí anábì lágbàtà anábì ti kú sallallahu alaihi wasallam àwọn èyí máa bọ́ pé anábì ò ní fẹ́ sọ bẹ́ẹ̀ pé ẹ sọjọ́ bí mi anábì tó ní mọ́ní àtọ́ àní dákọ́lá àlìjánà anábì ní èmi ó rọ pé ẹni bá tẹ̀lé mi yóò wà àlìjánà anábì sallallahu alaihi wasallam ó tún sọ pé èmi lẹ́gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ju gbogbo nǹkan lọ ó ní ọlọ́run wa ránṣẹ́ pé sọ fún wa kan sọjú ọ̀bí rẹ̀ ni wà ní sọ fún wa kí ló dé tí ò ní sọ fún wa so níta ń sọ ni pé ajẹ́ pé àgbàpá nàbí sallallahu alaihi wasallam ó fi nǹkan ipa mọ́nu òun lẹ́sìn máa rí ó wà nù gbólóhùn Imam Malik ta kà fúnra níjẹ ẹjọ́ sàwọn tí ń ṣe bídà wọ́n ń gbà pé nǹkan yìí ọlọ́run fi rán ànábì ni ànábì kan sì jàǹbá kò fi ránṣẹ́ ni so kéèyàn lè sọjú ọ̀bí ànábì sallallahu alaihi kò sínú ẹ̀sìn kò sí dẹ̀ lílù fún un àmọ́ àwọn tí wọ́n ń ṣe wọ́n sì lẹ́ni tó bá jogúngógún ìtànkítàn ní ọ̀pá àwọn tí wọ́n ń ṣe náà àwọn náà ń rí àwọn ẹ̀rí àwọn ẹ̀rí àwọn ẹ̀rí tán fi ń kra wọn lẹ́yìn táwọn fi ń tẹ̀lé wọn àwọn gbogbo tán pè lẹ́rí ìrújú ńláńlá ni àkọ́kọ́ kò sí ẹni tó mọjọ́ tán bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò sí ẹni tó mọjọ́ òun ànábì sallallahu alayhi wa sallam òun ò sọ fún wa pé ọjọ́ báyìí náà bí Monday but Monday tán bí mi yìí anábì ò sọ monday tán bí mi yìí ọ̀nkí ló jẹ́ ọ̀ntú ni ọ̀ntírì ni ọ̀ntúẹ̀fù ni anábì ò sọ fún wa eléyìí ò sínú àkọọ́lẹ̀ tó lálàáfíà lẹ́ẹ̀tì pé àwọn àfà wọ́n ní ìyapa lórí ọjọ́ níbi ọjọ́ tá a bí anábì muhammad sallallahu alayhi wa sallam kọ́dà ara àwọn tán nínú ọmọdún lọ́bí anábì ara àwọn tán sọ bẹ́ẹ̀ ara àwọn tí wọ́n sọ pé inú rọ́jàbù wọn bí anábì sallallahu alayhi wa sallam àmọ́ àwọn tí wọ́n sọ pé inú oṣù rọ̀bìlà hawal àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ àwọn ni wọ́n pọ̀ jù ìwà pọ̀jù ni ò tí ì sọ fún wọn pé àwọn ni a tẹ̀lé nítorí pé pípọ̀jù ká máa fi wọn ká máa fi wọn òṣùwọ̀n ẹ̀sìn wa kí ṣe pípọ̀jù bí ẹ bá pé sọ́lọ̀ ń sọ sànẹ́bí sọ eré la máa fi wọn ẹ̀sìn wa kì í ṣe púpọ̀ jù àwọn tí wọ́n mú oṣù rọ̀bílà àwà yìí náà àwọn tí wọ́n pọ̀ àwọn kan lọ́jọ́ kẹwàá rọ̀bílà àwà ni àwọn kan lọ́jọ́ kẹjọ rọ̀bílà àwà ni àwọn kan lọ́kọ́ ọjọ́ kejìlá kọbílà awọ́ ni àwọn kan ní eh, on 19 ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so eléyìí kí ló fà á tí ìyapa yìí fi pọ̀ jù ànábì gangan ò sọ pé wọ́n bí mi ní ọjọ́ báyìí nítorí kan sọ fún wa pé wọ́n bí mi lọ́jọ́ monday nítorí kan fún wa nìyẹn so kò sí ẹ̀rí pé wọ́n bí ànábì sallallahu alaihi wasallam wọ́n bí ní inú oṣù rọ̀bílà awọ́ ọjọ́ kejìlá kò sí ẹ̀rí mẹ́ rárá tó pé ànábì ò sọ bákan náà ọjọ́ tà nẹ́bí sallallahu alaihi wasallam tó kú ó ṣe dédé ọjọ́ kejìlá rọ̀bí awal ìwọ́n túnmọ̀ pé bí ìgbà pẹ́ tí máa ń sọjọ́ bí ànẹ́bí tó lóun sọjọ́ ànẹ́bí ọjọ́ tó kú ní láńsáyẹ rẹ̀ ni kò sí dẹ̀ lílò fún so tí ó bá ti sí ẹ̀rí fún ṣẹ̀rí islam a máa jìnà sí ni o so kò sí ẹ̀rí kan nínú alukurhan àti inú hadithu tó sọ fún wa pé ká sọjọ́ bí ànẹ́bí sallallahu alaihi wasallam eléyìí rújú ńláńlá ni pẹ̀lú yọ̀dọ̀ ọlọ́run tó bá tún di ọjọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú a máa mú àwọn ìrújú míì wá a máa mú wá fún wa a máa mú wá fún wa ká gbìyànjú àwa tí a bá fẹ́ ṣe onírànlọ́ fún ètò yìí so ó wù wá kó ju báyìí náà lọ ṣẹ́jú mi wá pé náà ni so kò sí ìgbà láyè fún ọ̀pọ̀ àwọn aláàdì sọ̀rọ̀ ju báyìí náà lọ so ẹ̀dá kan àti abẹ́ ṣe onírànlọ́ fún ètò yìí ẹ jẹ́ kí a pè wá sí nọ́mbà yìí zero seven zero three five seven two zero nine eight six lẹ́ẹ̀kan sí i zero seven zero three five seven two zero nine eight six ìmìlọ́mọ yá inú islam ali usman bawa alaikum wa rahmatullahi wa barakatuh.